eré ìje kìí ṣe tẹni tó yára ogun kìí ṣe ti alágbára àánú kìí ṣe tẹni tó mọ̀ ọ́ sí ojú rere kìí ṣe fẹ́ni tó fàyìn orí ọ̀fẹ́ kìí ṣe fẹ́ni tó pé àánú kìí ṣe tẹni tó ní mo mọ̀ ọ́ ṣe àánú kìí ṣe tẹni tó lóun ń fẹ́ ẹ àánú kì í ṣe tẹni tó ń fẹ́ ó ní kì í ṣe tàwọn tó ń fẹ́ àbí àwọn tó ń tó ń sáré so ayé yìí ayé yìí kò ṣeé gbé lásán ayé yìí kò kàn ṣeé lajúlẹ̀ wòran mo rán àṣẹ jáde ẹnìkan ṣàmì bọ́bá yà lágbàá ibi ayé bá ìrìn àjò ẹ dé lọ́wọ́lọ́wọ́ olúwa ṣí wọn lọ́wọ́ iṣẹ́. so ìgbà míì bóyá ṣe máa ń wo ayé ó máa ó yàtọ̀ hmm. ọ̀pọ̀lọpọ̀ máa ń rò pé ayé yìí àwọn máa pẹ́ ń bẹ̀ wọn ò dẹ̀ ní pẹ́ ń bẹ̀ ẹlòmídẹ̀ máa rò pé òun ò ní pẹ́ láyé á dẹ̀ pẹ́ láyé so ọ̀pọ̀lọpọ̀ ti táàmù ìrìn àjò wọn pé ah nígbà tí ó bá fi di oṣù báyìí mo gbọ́dọ̀ ṣe nǹkan báyìí ẹlòmíì bẹ̀rẹ̀ project kan ní ọdún yìí ó dẹ̀ yẹ kó ti parí ẹ̀ ẹ bá mi stop wọn pẹ̀lú lọ́sẹ̀ yẹn so ẹlòmíì ó ó ó ó ó ó ní nǹkan kan lọ́kàn láti ṣe pé nǹkan yìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí so kódẹ̀ ṣeé ṣe ọwọ́ ọlọ́run ló wà èèyàn máa lóhun ó ṣe nǹkan tọ́lọ́hun ní fàyè gbà kì í ṣe gbogbo àwa tá a ní plan pa ṣe nǹkan larí kìíní yẹn ṣe kì í ṣe gbogbo àwa tá a ní lọ́kàn pé nǹkan yìí kó tó di bàbá yìí máa ṣe before this time around i'm gonna do this thing kì í ṣe gbogbo wọn pátá ni ọlọ́run fún ní orí ọ̀fẹ́ ẹlòmíì bẹ̀rẹ̀ ilé ní ọdún yìí n mo bẹ̀rẹ̀ ilé ní january ó lò máa parí ẹ̀ ní april kò sórí ọ̀fẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń wáyé tó máa ń change yìí ohun tí ènìyàn ń rò and that is why èrò tiẹ̀ ò lè ṣẹ ti ọlọ́run ní ó ṣe kí ni mo pè é èrò tiẹ̀ ò tí tiẹ̀ ò lè ṣẹ inú àdúrà olúwa bàbá wa ti bẹ ní ọ̀run jábọ̀ fúrúkọmọ rẹ ẹ̀hẹ́n kí ìjọba rẹ dé ìfẹ̀tẹ̀ káṣí láyé wọ́n ti ṣe ní ọ̀run tí wọ́n ti ń ṣe ní ayé ẹ bí wọ́n ti ń ṣe ní ọ̀run ìfẹ́ tìrẹ ni ká ṣe ní ayé ìfẹ́ ti ẹni ká ṣe láyé èrò ó ti ẹni kó ṣe sí wa láyé ìpinnu rẹ ni kó ṣe fún wa láyé èròǹgbà rẹ òun a máa tẹ̀lé láyé we cannot do our own will do your own will and you will fail. <laughs> Woman's will is equal to failure. Èrò ènìyàn á já sí ìjákulẹ̀. Á ah, á ní mi ìbádẹ́ wa mọ̀ kí n má ṣe kinní yẹn báyìí. Á ní á ah, ta ló ní fẹ́ ọkọ mi tí mo ti fọ́kọ yẹn o. Á ah, ta ló ní kí n dẹ á ta ló ní kí n lọ skul tí mo lọ yẹn. Á ta ló ní kí n ran ẹni lọ́wọ́. Á ta ló ní kí n ṣe lè ta ló ní kí n ṣe lè. Woman's will normally kí mo mọ̀ jẹ́ pé english náà ó máa ó máa ń jásí woman's will normally leads to rejection àbámọ̀ regret jàre rìgó kárì bọ̀dàbọ̀dà iléèbó kárì èrò ènìyàn máa ń padà já sí àbámọ̀ ah! ìbádẹ̀ tí wàá mọ̀ ah! ìbádẹ̀ tí wàá mọ̀ ah ta ló ní kí kò yẹ kẹlòmíì ò travel ó travel kò yẹ kẹlòmíì ò gbé ìgbésẹ̀ tó gbé ó gbé so that is why tó o bá jí láàárọ̀ ó dàgbé tí mo sọ ti ń aláìmọ̀ tẹ̀ ń sínú ṣọ́ọ̀ṣì èmi kàn sọ tèmi ní owó hallelujah hallelujah hallelujah hallelujah mo mo ti rí ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n ti padà káwọ́ lérí pé ayé àwọn bàjẹ́ ta ló ní káwọn fẹ́ bọ̀dá yẹn màá mú ìlọ́nù Jeremiah chapter sixteen sin. ibẹ̀ láti gbàdúrà ṣùgbọ́n ẹ jẹ́ kó fi eléyìí wa èrò rẹ kì í ṣe èrò ọlọ́run ìmọ̀ rẹ kì ṣe ìmọ̀ ọlọ́run wo bí ọlọ́run ṣe ń rò kọ́ ni ìwọ ṣe ń rò nínú ayé lónìí we have thousands in fact millions of people tó yẹ pé tó máa ti jí làárọ̀ in tí wọ́n rò ni wọ́n tẹ̀lé later wọ́n wá regret later àwọn kan bẹ̀rẹ̀ business tí ó yẹ kan bẹ̀rẹ̀ they started the business they were not supposed to start. wọ́n bẹ̀rẹ̀ okòwò tí ò yẹ kán bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ relationship tí ò yẹ kán bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ ìrìn àjò tí ò yẹ kán bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ project tí ò yẹ kán bẹ̀rẹ̀ wọ́n kábàámọ̀ rẹ̀ ẹ wo ẹ má jẹ́ a máa yára jù láyé ẹ ṣe jẹ́ a máa bá ọlọ́run sọ̀rọ̀ olúwa kí ló fẹ́ kí n ṣe if you are not being careful wàá wàá regret wàá regret tí wàá fi kú ni. If you're not careful, why regret? You regret every bit of your action until you die. O ní láti jókòó ṣé n tí mò ń o jẹ́ wòlíì Ọlọ́run gbàgbé pé o jẹ́ àlùfáà gbàgbé o jẹ́ pásọ̀ gbàgbé pé o jẹ́ ìyá kan no sir ọgbọ́n ọlọ́gbọ́n aṣiwèrè ni sir. Hallelujah, hallelujah. Ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ tún máa ń rò pé àwọn ẹ̀gbọ́n ara wọn. Is it Luke eighteen ta kàlánà? Ṣé Luke eighteen náà ni? sí Luke eighteen verse nine ó ló pa òwe fún àwọn kan tí wọ́n rò pé àwọn gbọ́n ó pa ó pa òwe kan ó pa òwe fáwọn kan tí wọ́n wò sàmì agbára olúwa lórúkọ Jésù ó fà ọ́ jáde agbára olúwa ó gbà ọ́ pátápátá agbára olúwa lórúkọ Jésù ó gbà ọ́ pátápátá agbára olúwa ó gbà ọ́ pátápátá agbára olúwa ó gbà ọ́ pátápátá agbára olúwa ó gbà ọ́ pátápátá agbára olúwa ó gbà ọ́ pátápátá agbára olúwa lórúkọ Jésù ó máa gbà ọ́ pátápátá ó máa gbà ọ́ pátápátá ó máa gbà ọ́ pátápátá ó máa gbà ọ́ pátápátá ó máa gbà ọ́ pátápátá ó máa gbà ọ́ ó máa gbà ọ́ ó máa gbà ọ́ so ó kó òwe yìí fún àwọn kan tí wọ́n rò pé tán gbẹ́kẹ̀lé ara wọn pé àwọn ni olórí pé àwọn làwọn jẹ́ olódodo jù ẹ jókòó àwọn kan gbẹ́kẹ̀lé ara wọn ẹ jókòó wọ́n gbẹ́kẹ̀lé pé àwọn gbọ́n àwọn ní wisdom mo sọ fún yín lánàá náà òwe kan òwe kan tí wọ́n pa wọ́n ní ọkùnrin méjì kan wà ẹ máa gbọ́ o ẹ̀yin tẹ̀ ń ṣe yóò dà fún yín ọkùnrin méjì kan wà wọ́n ní ìkan jẹ́ ọgbọ́n ìkan jẹ́ làákàyè ẹ sọ bẹ́ẹ̀ ìkan jẹ́ ọgbọ́n ìkan jẹ́ làákàyè àwọn méjèèjì ọ̀rẹ́ ni wọ́n kí ni mo pè wọ́n wọ́n jọ máa ń ṣọ̀rẹ́ but ọgbọ́n ń ta aṣọ òfì business aṣọ òfì òun lọ́gbọ́n ń ṣe business aṣọ kí ni mo pè é aṣọ òfì bẹ́ẹ̀ làákàyè ò ṣe nǹkan kan kò ṣe business òun kàn máa ń tayò àwọn méjì wa máa ń jà ọgbọ́n ń bá jà pé èmi lẹ́gbọ́n ẹ̀ ọgbọ́n ń bá làákàyè jà wá èmi làgbà rẹ̀ aleluya aleluya. aleluya ó ń bá àjà làákàyè ní irọ́ o èmi làgbà ọgbọ́n ní èmi làgbà làákàyè ní èmi làgbà ọgbọ́n ní èmi làgbà làákàyè ní èmi làgbà ó ní ó dà áwù àgbà wọn bá kóra wọn lọ bá ọlọ́run ọlọ́run èmi àti làákàyè à ń jà ta ni ta lẹ̀gbọ́n ọlọ́run á ní ó dà ẹ̀yin méje mọ̀ lẹ́ fún mi fifteen days ẹ padà wá màá sọ màá sọ àgbà láàrin yín ẹ má gbàgbé business wo ni ọgbọ́n ṣe ọgbọ́n ta aṣọ òfin bísẹ̀sì wo ni làkàyè ń ṣe òun ò ta nǹkan ayò ni máa ń ta ọgbọ́n wá gbé aṣọ òfì lọ́ọ̀dọ̀ àwọn lèkélèké àwọn ẹyẹ lèkélèké wọ́n dẹ̀nà máa ń funfun wọ́n ní wọ́n máa ń rí bákan náà àwọn ẹyẹ lèkélèké ọgbọ́n wá lọ taṣọ fún wọn ó taṣọ fún kan nù wọn ìyẹn wá lóhùn ò tí ì lówó lọ́wọ́ báyìí kó wá gba owó in the next three days ọgbọ́n wá taṣọ yẹn fún kan nǹkan náà àwọn lèkélèké pé tó bá di in the next three days wá ṣe kí ni o wá gba owó má ti bọ fowó rẹ lẹ ọgbọ́n wa lọlé ńgbọ wa dọjọ́ kẹta ọgbọ́n wa débẹ̀ ó wá rí ogun wọn tí wọ́n pọ̀ ẹni tó taṣọ fún kò wú aṣọ yẹn so aṣọ kan náà tí gbogbo wọn máa ń wọ̀ bá ṣe máa ń funfun bẹ́ẹ̀ ni gbogbo wọn rí aleluya aleluya ọgbọ́n wa pe eléyìí ọgbọ́n wa pe eléyìí pé ìgbẹ̀lẹ́ o ṣé wọ́n mú taṣọ fún ó lóun kọ́ o ah, ṣé wọ́n mú taṣọ fún ó lóun kọ́ ah, ṣé wọ́n mú taṣọ fún ó lóun kọ́ ó wá bí ogun ọlẹ́rẹ̀ rà torí kò dá wọn mọ̀ mọ́ torí wọ́n ní wọ́n máa ń jọra wọn wọ́n láwọn lèkèlèkè máa ń jọra wọn wọ́n ní kódà wọn èé ga jura wọn lọ wọ́n lè tó bá kàn sanra kàn rí kìtìpì náà ni pé wọn èé ga jura wọn lọ wọ́n dẹ̀ máa ń rí bákan náà pé white eh, eh, wọ́n dẹ̀ máa ń funfun ṣé bẹ́ẹ̀ ni lèkèlèkè máa ń funfun ó kè láfún máa ń pẹ́ lèkèlèkè o aláṣọ funfun ẹ̀yí àparò aláṣọ pípọ́n ibi lèkèlèkè bá ti ń fọṣọ ẹ̀ láyé ẹ̀yẹ àpárò kò lè báwọn wọ́bẹ̀ o a máa ń kọ́ ṣé n tún kọ́ lékeleke o aláṣọ funfun lékeleke o aláṣọ funfun ẹ̀yẹ àpárò aláṣọ pípọ́n ibi lékeleke bá ti ń fọṣọ ẹ̀ láyé ẹ̀yẹ àpárò kò lè báwọn wọ́bẹ̀ o ṣé ẹ̀yẹ àpárò máa ń pọn ni wọ́n ní ẹ̀yẹ àpárò aláṣọ pípọ́n ṣé ẹ̀yẹ ẹ́ o máa ń wẹ̀ o máa ń wẹ̀ lẹ́nu wẹ̀ <laughs> ilẹ̀ ẹ̀yẹ àparò máa ń wẹ̀mí tó padà so ńgbà ọgbọ́n wá dé àárín wọn padà ó wá rí i pé gbogbo wọn white ni ah, tá a mo ta sọ fún ọgbọ́n nìyẹn o bó ṣe lóhùn gbọ́n tó tá a mo ta sọ fún ó wá sunkún lọ lé pé ah, òun ò mẹ́ni tóun ta sọ fún torí gbogbo wọn wọn jẹ́wọ́ torí pé wọ́n ti jẹ́ white kan náà wọn jẹ́wọ́ wá lọlé ńgbó tó wá ń lọ tí ń lọlé ó wá rí làákàyè ibi tó ti ń tayò làákàyè ní wá ń bí ọgbọ́n kí ló ṣe ọ́ ó ní à ah, òun ta òun ta kí ni òun ta aṣọ òfì fún ìkànnì àwọn ẹyẹ lékeleke ni òun ò wá mọ ẹni tóun tà fún nu wọn òun dẹ̀ fẹ́ gba owó ìyẹn wá ní ṣe aṣọ ló tà aṣọ ló tà tó rò ó gbà ló wá banújẹ́ tó báyìí mọ̀wọ̀rì ń bọ̀ gbowó rẹ̀ ọgbọ́n ní à bó ló ṣe ṣe làkàyè ní mọ̀wọ̀rì làkàyè wá lọ ọ̀dọ̀ àwọn lékeleke sẹ́yìn bá mi fọkàn balẹ̀ làkàyè wá lọ ọ̀dọ̀ lèkèlèkè ńgbò wá débẹ̀ ńgbò àdọ́dọ̀ àwọn lèkèlèkè bó ṣe wá débẹ̀ ó kí wọn gbogbo wọn mọ lọ ó ní mo kí yín o lórí ah mo kí yín fáìn gan o ó ní gbogbo yín lẹ funfun yìí ah ó lẹ dára bí egbin ó ní ṣùgbọ́n bí gbogbo yín ṣe wà yìí ẹ wà ní olórí làkàyè ló sọ bẹ́ẹ̀ ó ní bí gbogbo yín ṣe wá wà yìí kẹ́ ẹ mọ̀ wá tiẹ̀ wà ní olórí kan tẹ́ẹ̀tì ẹ̀ mọ́ ẹ mọ̀ fọ̀rọ̀ ara yín lọ ẹ ní olórí irú ẹgbẹ́ wo lẹ́ ń ṣe tá ìjọ lórí ah, wọ́n láwọn náà ti ń rò pé àwọn ò ní olórí ah, ó wá ní ó dá ẹni bá máa jẹ́ olórí inú yín òun ò lè white gbogbo yín ṣe wọ̀nyí a gbọ́dọ̀ dá ọba mọ̀ láàrin ìlú a gbọ́dọ̀ dá gómìnà mọ̀ láàrin ìlú so ẹni tí ó bá jẹ́ olórí inú yín ó gbọ́dọ̀ ní aṣọ ọ̀tọ̀ ó gbọ́dọ̀ ní kíni. aṣọ ọ̀tọ̀. Ah, ó ní kódà ó gbọ́dọ̀ ní irú aṣọ òfì olóńgbọ́dọ̀ ní aṣọ òfì ah, gbogbo máa wòran pé àmọ́ láṣọ òfì èyí tó wá ra aṣọ òfì lọ́jọ́ sí òun kàn jáde ni ah ó ní ẹra sà ah mo ní aṣọ òfì kódà mo ṣe rà á ni ẹjẹ lọ kó wa ó bá lọ káṣọ òfì wa ó lóun láṣọ òfì pé òun ní ká jẹ ẹ ti sùn ó ní ká jẹ kí ni olórí ó ní èmi ní ká fi jẹ olórí <laughs> ó bá káṣọ òfì bọ́ta so eh, làkàyè bá gbaṣọ lọ́wọ́ ẹ̀ ó ní wàá o ó lásọ òfì ó bá pàtẹ́wọ́ fún un ó lò káre ìwọ gan ló máa jẹ́ ọ̀gá ó ní ṣùgbọ́n aṣọ òfin rẹ̀ yìí mọ́ pààrọ̀ o sóò ti sanwó ẹ̀ ah ó ní kò mọ́ pààrọ̀ ó ní ẹ̀wù mi ì tí ì sanwó ẹ̀ mi ì tí ó ní ó dà ó kọ́kọ́ sanwó ẹ̀ náà ó ní ṣe yẹn ni màá sanwó ẹ̀ ó bá kó bọ́ta owó aṣọ òfin tí ò fẹ́ san fún ọgbọ́n ó bá kó fún làákàyè kí ni mo ló ṣe owó yẹn ó bá kó fún ó bá kó fún làkàyè bó ṣe kó fún làkàyè tí làkàyè kówó yẹn lọ́wọ́ làkàyè wá ní ṣé wọ́n ló jò lórí ah, ó lèmi nì onígbà mo ti láṣọ òfin ah, ó ní rùrẹ́ ò lè jò lórí làkàyè sọ fún ní à ah, irú ẹ ò lè jò lórí ó ní kí nìdí ó ló ń jìbìtì ní ọ o lè ní ìwọ tó ra aṣọ lọ́wọ́ èèyàn tó sanwó o ò lè darí àwọn ilé o lè o lè darí wọn ó jìbìtì ò lè darí wọn gba aṣọ rẹ èmi ti gbowó lọ́wọ́ rẹ làkàyè wa padà kówó yẹn lọ bá ọgbọ́n ń gbọ́dọ̀ ọgbọ́n ó ní ọgbọ́n owó rẹ̀ rè ọgbọ́n níbo ló ṣe ṣe ó ní mọ́ bìmí lérè ọgbọ́n ó ní mọ́ bìmí lérè so làkàyè wa nira ṣé kájọ máa padà lọ sọ́dọ̀ ọlọ́run kó lọ mẹ̀gbọ́n ọgbọ́n wa ní rárá o ó ti jù mí lọ ó ti jù mí since tó ti lè fi ọgbọ́n ẹ̀yìn tó ti fi làkàyè rẹ̀ gba owó lọ́wọ́ ẹni mọ́wọ́rì mm, mm, èmi àti òní bísẹ̀sì mọ́ hallelujah kí ni mo sọ níbẹ̀ pé ọgbọ́n ọlọ́gbọ́n aṣiwèrè ni lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí olúwa mọ èrò inú àwọn ọlọ́gbọ́n pé ọlọ́run ti mọ èrò inú àwọn ọlọ́gbọ́n pé asán ni wọ́n kí ló pè wọ́n asán ẹlòmíì tá a rò gbọ́n jù sà òun ló mú ẹlòmíì tó fi ṣèrìn láyé thinking you are you are thinking you are that wise kẹ́yìn máa rò pé òun o ah lẹ́yìn òun níbo ìwọ kí a máa rò pé lẹ́yìn òun kò sẹ́lómi àwa ni kèé ṣèwọ sà ọlọ́ọ̀ni kèé ṣèwọ ẹlẹ́dàá rẹ ni ẹ bọ́ sí Jeremiah chapter sixteen àwọn kan ni wọ́n kìlọ̀ fún bẹ́ẹ̀ sà wọ́n á máa kìlọ̀ fún bíi mí pé má lọ́kọ níbi báyìí bẹ́ẹ̀ torí pé ó gbọ́n lójú ara rẹ̀ ìfẹ́ àníjù á lọ fọkọ ń wọ́n á sọ fún ọkùnrin míì pé ẹ lajú kí ló pa Samsoni kí ló pa Samsoni Samson má lọ o lè fẹ́ gbogbo obìnrin láyé ṣùgbọ́n má lọ fẹ́ obìnrin láti filistini má lọ fẹ́ obìnrin bẹ́ẹ̀ simple as abc ẹ̀làjú simple as what. abc. samson máa ń fẹ́ obìnrin pọ̀ má kàn lọ àárín àwọn ọ̀tá má lọ filistini lọ fẹ́ má lọ fẹ́yàwó ń bẹ̀ ó dẹ̀ lọ ó dẹ̀ lọ fẹ́yàwó ó gbọ́n lójú ara rẹ̀ ohun tó mọ̀ jẹ ló pa á èmi ò rí irú ọlọ́run rí ẹni tó dẹ̀ fẹ́ ó dẹ̀ ń béèrè àṣírí tí ó fi pa á ẹ jáde ò kárò ẹn tó fẹ́ ó sì sùn lé lẹ́sẹ̀ ó sì ń béèrè pé samsoni kí ni ìdí agbára rẹ torí a fẹ́ mú a fẹ́ pa ọ́ ó ń sọ fún un samson fún wa sa samson tàn láàkọ́ ibi tó yẹ kó ti gbọ́n nìyẹn ó tàn ní alákọ̀ọ́kọ́ àwọn ọ̀tá dé wọ́n kógun ti samsoni samsoni lù wọ́n bolẹ̀ kò tútù gbọ́n kò wáìsì ọgbọ́n rẹ dojúkodò ẹlẹ́ẹ̀kejì ó tún tàn ó ní tẹ́ bá ṣe léyìí òǹdí agbára mi ó tún tan dìláìlà àwọn ọ̀tá tó dé àwọn ọ̀tá dé wọ́n gbé ìjàdé samson tún borí wọn ìyàwó ẹ̀ wá ní wá bí ṣó yẹ kó máa tan èmi mo fẹ́ pa ó tún tàn mí kí ẹ̀ máa sọ lójú ọkọ ẹ̀ fóun fẹ́ pa pé ìwọ afẹ́ mú ọ afẹ́ wádìí agbára rẹ o tún wá ń tàn mí kí ni ìdí agbára rẹ samson ní irun méjèèjì orí mi ẹ mú kú tẹ bá ti mú kú ẹ ti mú mi ah wọ́n sì mú samsoni giant man wọ́n sì fi irin gbóná yọ ojú ẹ̀ ojú méjèèjì ẹ̀ samsoni ti ń pa ọ̀tá òun ló wá padà sọ pé olúwa jẹ́ kó ń kú pẹ̀lú àwọn ọ̀tá òun ní olúwa jẹ́ ń kú pẹ̀lú àwọn ọ̀tá mi wọ́n sàmí ọ̀tá ò ní rí ọmú sàmí ọ̀tá ò ní rí ọmú sàmí ọ̀tá ò ní rí ọmú sàmí ọ̀tá ò ní rí ọmú sàmí ọ̀tá ò ní rí ọmú sàmí ọ̀tá ò ní rí ọmú sàmí ọ̀tá ò ní rí ọmú sàmí ọ̀tá ò ní rí ọmú sàmí ọ̀tá ò ní rí ọmú sàmí ọ̀tá ò ní rí ọmú sàmí ọ̀tá ò ní rí ọmú ọ̀tá ò ní rí ọmú ọ̀tá ò ní rí ọmú ọ̀tá ò ní rí ọmú sàmí ọ̀tá ò ní rí ọmú ìlú àmì wòrè ọ̀tá ò ní rí ọmú ọ̀tá ò ní rí ọmú ọ̀tá ò ní rí ọmú ọ̀tá ò ní rí ọmú ọ̀tá ò ní rí ọmú ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ọ̀tá ò ní rí ọmọ ẹ̀ka bẹ̀rẹ̀ Jeremiah sixteen yes. ọ̀rọ̀ olúwa tọ̀ mí wá wípé. ọ̀rọ̀ olúwa tọ̀ mí wá wípé. ìwọ kò gbọ́dọ̀ ní aya. o gbọ́dọ̀ láì máa gbọ́ bẹ̀ yẹn o o gbọ́dọ̀ láya. bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ ní ọmọkùnrin. ó láwọn fámìlì kan tó jẹ́ pé kò sí ní tẹ́lẹ̀ ṣé ń bè òfo òfo ló máa padà bọ́ sí. ó láwọn ìdílé kan tí ọkùnrin ò ti lè fẹ́yàwó ó ní àwọn àdúgbò kan tó jẹ́ pé o ò gbọ́dọ̀ gbé alelu aleluya ó láwọn ìgbésẹ̀ kan tó ò gbọ́dọ̀ gbé ẹlòmíì ó wà láyé ó wà láyé ṣebí ẹ ẹ lákàá lákàá ní last week ó dà pé níwèé lùkù ni níbi tí níbi tí ọkùnrin méje tí wọ́n ti mú ìyàwó kan wọlé wọ́n mú ìyàwó kan wọlé ẹ ẹ̀gbọ́n ló mú ìyàwó yẹn wọlé ẹ̀gbọ́n dẹ̀ fẹ́ ìyàwó yẹn bó ṣe wá fẹ́ àbúrò ẹ̀ ìgbà tó fẹ́ ẹ̀gbọ́n kú láì lọ́mọ ṣáàjọ wà bẹ́ẹ̀ lásìkò ni ẹ̀gbọ́n ṣe kí ni ẹ̀gbọ́n kú láì lọ́mọ àbúrò rẹ̀ ó sú obìnrin yẹn lópó kí náà lòun náà ṣe òun náà kú láì lọ́mọ ẹlẹ́ẹ̀kẹta náà òun náà tún fẹ́ kí náà lòun náà tún ṣe òun náà tún kú láì lọ́mọ àwọn méjèèjì dẹ̀ fẹ́ obìnrin yẹn kí ni problem láàrin yẹn obìnrin yẹn ni ogun obìnrin yẹn ni wàhálà. ǹjẹ́ àwọn arákùnrin méje kan ti wà. àwọn arákùnrin Luke Luke twenty kí ni Luke twenty verse twenty nine Luke twenty twenty nine àwọn arákùnrin méje kan wà. èkíní gbéyàwó. èkíní gbéyàwó. ó sì kú láì lọ́mọ. ó gbéyàwó kú láì lọ́mọ. èkejì sì ṣú lópó. èkejì wá sú ìyàwó ẹ̀gbẹ́ ẹ̀ lópó. ó sì kú láì lọ́mọ. èkejì náà padà kú láì lọ́mọ. ẹ̀kẹta sì mi gbọ́ ẹ̀kẹta náà wá sú obìnrin yẹn lópó àwọn méjèèje wọ́n fi ọmọ lẹ̀ gbogbo wọn sì kú àwọn ìdílé kan wà mọ́ bá wọn dòó pọ̀ mo gbọ́ tóbìnrin kan sọ láàárọ̀ ó ní dádì sá ó láwọn mẹ́fà ni màmá wa bí ó lẹ́gbọ́n àwọn ló ní kan ó látìgbà yẹn ni gbogbo àwọn ti ń kú ó lẹ́gbọ̀n òun kú ó ní àbílẹ̀kejì kú ìkẹta kú ó lóun nìkan ló kù ó ní ẹ gbàdúrà fún mi kí n má ba omi ayé lọ ibi ọwọ́ tógun ti wọlé olúwa fà ó jáde sẹ́yìn èèyàn ṣetán báyìí ibi ọwọ́ ẹ dìde ibi ọwọ́ tí ogun ti wọlé olúwa fà ó jáde èèyàn kì í mọ̀ èèyàn ti máa ń rárí wọ̀ tán. sir there are demonic family demonic background tó jẹ́ pé má tẹ̀rí wọbẹ̀ ni hallelujah hallelujah hallelujah obìnrin mi ló ń bọ̀ láti ilé wọn jẹ́jẹ́ rẹ̀ ní ń bọ̀ jẹ́jẹ́ rẹ̀ lọ́ra ń bọ̀ ó sì wọnú ilé ọkọ ìdààmú ó sì wọnú ilé ọkọ wàhálà òun tó jẹ́ pé ó ń gbé ẹrù ògo bọ̀ tẹ́lẹ̀ ó dẹ̀ délé ọkọ ó sì sun ẹrù ògo kalẹ̀ gbogbo ohun tó ní dẹ̀ di òfo nọwọ́ méjèèjì ibi ó wọ̀ tí ogun ti wọlé ibi tó wọ̀ tí ìpọ́njú ti wọ ayé ẹ olúwa mi fà ọ́ jáde. Jeremiah sixteen verse two ìwọ kò gbọ́dọ̀ ní aya ẹ má gbọ́ o gbọ́dọ̀ láya o gbọ́dọ̀ ní ọmọkùnrin tàbí ọmọbìnrin níhìn yìí mọ́ bọ̀ mọ́ bọ̀ mọ́ bọ̀ ó gbọ́dọ̀ láya bẹ́ẹ̀ ni mo kò gbọ́dọ̀ ní ọmọ. ó gbọ́dọ̀ lọ́mọ ó gbọ́dọ̀ ó gbọ́dọ̀ lọ lọ́kọ ńbẹ ó gbọ́dọ̀ lọ níyàwó ńbẹ ó láwọn irú ilé bẹ̀sà wọ́n ń pe àwọn ilé ẹ̀ ní ilé ahoro. ẹ̀gbọ́n tí Isaiah sixty is it sixty two verse four àbáyá sixty two verse four ó ní àní pe ilé rẹ ní ahoro mọ́. a ní yóò pè àní ṣe sixty two àbí sixty two verse four àìsàn ti lọ sọ mọ́ bọ̀ a ní pe ilé rẹ ní ìkọsílẹ̀ mọ́ two a ní pe àwọn ilé yẹn náà ń pè ní ilé ahoro ilé tí ọ̀pọ̀ èèyàn ń wọ̀ tí wọ́n ń padà fẹ̀mí wọ́n ṣòfò ń bẹ̀ aleluya aleluya bí ìgbà ọmọ ológo wà ń bẹ̀ wọ́n ní jẹ́ wọ́n rógolo bí àwọn ọkùnrin tán máa darí ìran bá wà ń bẹ̀ wọn a máa fa ìran wọn sẹ́yìn pé ẹ̀yin yìí ẹ̀ lè mú ìránṣẹ́ níbẹ̀. ibi tó wọ̀ tí ogun ti dìde fámìlì tó ti bára rẹ tí wàhálà fi dé bá ọ ibi tó lọ bímọ sí tí ogun fi wọlé olúwa fà ọ́ jáde olúwa fà ọ́ jáde o àmì yẹn lọlẹ̀ olúwa fà ọ́ jáde ẹ̀ẹ̀kan ni olúwa fà ọ́ jáde olúwa fà ọ́ jáde olúwa fà ọ́ jáde olúwa fà ọ́ jáde ẹni bàbá fà mí jáde níbi tí mo há sí. Masewa mazada yaba. Maye bia mazodi yaba ẹ̀ẹ̀kan olúwa fà mí jáde níbi tí mo wá sí màyé mọ̀ hu àbádàyà <laughs> olúwa fà mí jáde níbi tí mo wá sí. Hallelujah. Ìwọ ò gbọ́dọ̀ ní aya, yes. O ò ni ní ọmọkùnrin o gbọ́dọ̀ lọ́mọ obìnrin níhìn yìí. nítorí báyìí ni olúwa wí. ẹ máa gbọ́ òmò bọ̀ o gbọ́dọ̀ láyà ń bẹ̀ o gbọ́dọ̀ bímọ ń bẹ̀ torí pọ́ ti lọ láyà ń bẹ̀ wàhálà ti dé. jẹ́jẹ́ rẹ̀ ló ìrìn àjò ayé lọ ó lọ níyàwó ńbẹ̀ ó lọ lọ́kọ níbẹ̀ ó tún wá lọ bímọ síbẹ̀ ó ní o gbọ́dọ̀ láyà ńbẹ̀ o gbọ́dọ̀ bímọ ńbẹ̀ ó ní níhìn yìí ìyẹn sàyẹn tó ń sọ pé níbẹ̀ yẹn torí pé kí ni ibẹ̀ ilé ahoro ni ibẹ̀ ilé ọ̀dá ni ibẹ̀ ilé ẹkún ni ibẹ̀ ilé ìbànújẹ́ ni ibẹ̀ ilé ogun ni ibẹ̀ ilé ègún ni ibẹ̀ ilé èpè ni ibẹ̀ ilé ọ̀dájú ni ibẹ̀ ilé asálẹ̀ ni. Jesus o lè ṣe nǹkan ní asálẹ̀ kó mú nǹkan gidi jáde o lè mú nǹkan jáde ní ilẹ̀ gbígbẹ o lè mú nǹkan jáde nínú agijù o lè mú nǹkan jáde nílé ahoro aleluya aleluya aleluya aleluya